الحمد لله رب العالمين وأفضل الصلاة وأتب التسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه وتبع هداه إلى يوم نلقاه وبعد فبداية من هيئة التدريس مركز أنصار السنة الإسلام أعزه الله بالتوحيد والسنة ووصولا إلى إخواننا الطلبة وانتهاء إلى الأمهات طالبات العلم أقول للجميع السلام عليكم ورحمة الله وبركاته فهذه هي الحلقة الثانية من حلقات برنامج يا طالب العلم يا يا طالب العلم الذي سيكون الحديث فيه عن طلب العلم وعن آداب الطلب ويكون الحديث فيه عن نصائح لطلاب العلم وتوجيهات وإرشادات نسأل الله سبحانه وتعالى أن يزيدنا وإياكم حرصا على النافع من العلم وأن يتقبل منكم منا ومنكم صوالح الأعمال إلينا الحلقة الثانية أني جكولاتي بعد رمضان tí a jòkó lórí barnámijì ya talibal ilm ya madha ya talibal ilm ní ìtò ṣe pé a ma fi gbára wa níyànjú nípa ẹ̀kọ́ tó yẹ ká bá lọ́dọ̀ talibu al tí ó oníkálukú wa àti àwa tó kéré àtàwa tá ti yọrùn àtàwa tá bá débi tá dé oníkálukú a máa mú àǹfààní tiẹ̀ wa nasallaha jalla fi ula an yuwaffiqana lima yuhibbu wa yarda àtàwa àti ọlọ́mọṣàfi gbogbo náà ṣe kò ń gẹ́ في الدرس الماضي أو في الدروس الماضية والحلقات السابقة قبل رمضان gbogbo àwọn ìdíkó tó ti lọ sẹ́yìn a ti ṣàgbéyẹ̀wò adabun azimun min adabi talab ẹ̀kọ́ ńlá kan tó tóbi inú àwọn ẹ̀kọ́ tá gbọ́dọ̀ bára tó àlẹ́bí lẹ́yìn òun náà ni ẹ̀kọ́ ikhlasun niyyati fi talab ikhlasun niyyati fi talab òun fọ ẹ̀mí wa nígbà tá ń wá àlẹ́yìn. lórí ẹ̀ gbàgbé pé halkọ̀ bíi mẹ́ta ló ti lọ lórí ọ̀rọ̀ káfọ́ àníyàn nìkan àwa rò pé lè ní ẹja tún rọpò díẹ̀ síwájú ó ti ẹ̀ ṣe pé gbogbo àwọn ọ̀rọ̀ tá bá padà ń sọ lọ́tà ń sọ̀bọ̀ náà gbogbo ìgbà la padà síbi al-adabul awwal tí ń ṣe àníyà ìdíkí gbogbo ibi tí yẹn bá ń lọ nínú ìmọ̀ ó gbọ́dọ̀ máa chẹ́ẹ̀kì al ní gbogbo ìgbà ṣòló jẹ́ pé òun ni adábù awwal ni ṣùgbọ́n ó kò ní adábù awwal nìkan gbogbo àsìkò tá bá lọ tá bá bọ̀ kí lámọ̀ padà sí ibẹ̀ náà ni ṣùgbọ́n tó kùtà bẹ́ gbéyẹ̀wò lè ní insha Allah ta'ala min adabi talib al-ilm náà ni as-sabru àwọn nǹkan kalẹ̀ asábẹ̀rọ̀ alá tàṣílẹ̀lẹ̀ ilẹ̀ ìmọ̀ tá ń wò yìí ṣaitánù ma ń fẹ́ léyàn kó mẹ́ ṣaitánù ó ma fẹ́ ṣe kí ni ó ma fẹ́ léyàn kó mẹ́ wọ́n sábàb ìdí ni pé ìmọ̀ oní ṣaitánù mọ̀ pé á tètè tó àṣírí aburú tó ń fẹ́ gbé wá fáwọn mànẹ́bí Adam náà fi ní lójú lórí ọlọ́run so ṣàìtọ́nù wa máa ń fẹ́ mọ̀ọ́mọ̀ wò pé ìmọ̀ yìí ní wà bí ti lè ikú mẹ́ ìgbà míì wá ní àtàrà bí mọ̀ náà nature ìmọ̀ wá ni pé ìmọ̀ náà ìṣe nǹkan ọ̀fẹ́ torí pé nǹkan ńlá lòun náà ẹ̀ gbogbo ẹni tí ó bá fẹ́ ṣe nǹkan ńlá kan bá mọ̀ pé nǹkan ńlá yẹn máa ń béèrè fún wàhálà díẹ̀ ó dàbí àfọ ni ó ní wa man yakhtubil ومن يخطب الحسناء يصبر على الباطل Yorùbá náà ìṣọ́ kìíní kan alẹ́ni tí ó bá jẹ ẹyin inú àpáta ọ̀nà òkúṣẹ́ ńlá ni ó kí ni kí ni òní ṣe oníwẹ̀nu akẹ́ o àmọ́ yóò ti wàhálà yóò ní ti wàhálà nígbà tí ó bá wẹ̀nu akẹ́ lọ́rọ̀ lọ́rọ̀ fẹ́ jẹ ẹyin kíni tó tó lọ́wọ́ ẹ̀ láti pé eh, ṣe àṣẹ ah, yóò sì fọ́ àpáta yìí ó lè wà bẹ́ẹ̀ ẹnu ọdún kan mọ̀ ló ń sọ́dí ah, àṣẹ òun ti ń sọ́dí àpáta àmọ́ kò ní máìlì ó kàn mọ́ lámọ́ náà níbi yìí tó bá tún kúrò tó lọ tó sharp tó bá tún kúrò tó lọ tó sharp ìmọ̀ ọ̀rọ̀ tiẹ̀ wá lágbára jẹ́ lè lọ ìmọ̀ kọjá abẹ́jẹ inú àpáta ìmọ̀ ó kọjá kí ni jama abẹ́jẹ inú àpáta sótú àti pé gbogbo wa láà ní wẹnu kí ni o àníwẹnu àti so wàhálà wa ń bẹ̀ ń bí pé ẹ̀mọ́ ń wá ìmọ̀ ìdí nìyẹn ṣètọ́nù náà wá rí ó máa jẹ́ kí wàhálà yẹn ìmọ̀ ó wá súyàn ẹlòmí àtìmọ̀ bá ìmọ̀ lọ àtìmọ̀ bá ìmọ̀ lọ all of a sudden ìmọ̀ kan máa sú náà ni wọ́n ní akínú ah, díẹ̀ àríwọ̀kàn tẹ̀ ti sú mi náà ni bó ṣe máa ń léèyàn nù ni so yẹ kí nínú nǹkan táwọn àfáwà mọ́ tó máa kẹ́kọ̀ọ́ máa dì kó máa gbọ́n gbogbo ìgbà wọ́n ní pé ìmọ̀ yìí tó bá bẹ́ ní wàá lọ dé kíní kan ẹrù ẹ̀ lẹ́yìn tó bá ti ní ìkíláàsù nìyà òun تحصيل العلم الصبر على تحصيل العلم agbọ́dọ̀ máa ní sùúrù lórí pàfẹ́ kó jìmọ̀jọ́ kó lè rí mọ̀ kójọ ìlà ìsọ̀bẹ̀ ìlà bí máa bá ìsọ̀bẹ̀ alábàlá subhanahu wa ta'ala fil Qur'an inú sóràtù as-sajida sóràtù oníkálukú náà mọ́ lọ́wọ́ jọ́ tiẹ̀ kalẹ̀ o. aya al-ayatu ar-rabi'a wal-'ishrun al-ayatu ar-rabi'a wal-'ishrun ìwọ sáàdùbà kọ́lé jẹ́ maria àwọn èèyàn tí àwọn ti dáadáa. al-ayatu ar-rabi'a wal-madha wal-'ishrun ó tún fọwọ́ sáku àbẹ́ a ó sì fọwọ́ sáku. Allah subhanahu wa ta'ala ń sọ̀rọ̀ pa àwọn Banu Israel ẹ̀dọ́rọ̀ ti jú pé wa laqad atayna Musa al-kitaba wa laqad atayna Musa al-kitaba mo ti ń retí kọlù ẹni tó pè mí àmọ́ nǹkan náà ẹ ọlọ́run lọ́kọ̀dí àtẹ̀yìnà musa kìtà ọlọ́run láti fún musa aleyhisalatu wasalam ní kíra fàlátẹ̀kùn fi mírìyàtí mi lè ká ọlọ́wà bá dé wípé wàjà àlìná òhúdá lè bá ní israel ètí wọn lọ rí o ọlọ́run kó kàn máa tẹ̀lé tíra ta fún musa طيب آية 24 yẹn ló wá وجعلنا منهم أئمة yà ń lọ nù ọlọ́run nínú àwọn Banu Israel a fi àwọn apadà jẹ́ táwọn kan jẹ́ àwọn ọ̀gá ọ̀gá àwọn kan padà jẹ́ àwọn aṣíwájú nínú wọn wọ́n padà di imam jamor imam wọ́n padà di àgbà àfà wọ́n padà di àgbà onímọ̀ ọlọ́run níbi wọ́n dàgbà dé tán jẹ́ àgbà àfà dé yahduna bi amrina

fásitì dárúkọ àwọn àgbààgbà wọ́n pé káàmì náà fẹ́ di àgbààfà èèyàn kó o lè di àgbààfà àbí kó náà ní táwọn ẹni tọ́lọ̀ ọba fẹ́ fi sọ pé wọ́n lè ọlọ́dà àgùn kan méjì kan ọ̀rọ̀ ni yàdúnà bí amrina wọ́n ń tọ́ òyìnbó náà pẹ̀lú àṣẹ wa ń fi síra àwa tọ́ àwọn òyìnbó náà àmọ́ o kí ló mú wọn àtìvù ẹ̀ ni pé lámà sọ́bàrù lámà nígbà tí wọ́n ní sùúrù ni o bàkánù bí àyà tí náà yóò pinnu ọ̀rọ̀ wa tó wá ṣúọ̀ fún wọn wọn ní dáàtù sọ́rọ̀ ìjọ náà Allah subhanahu wa ta'ala àmọ́ ayé pé nǹkan méjì ó ní àwọn ẹni yìí fi ibi dépò yìí nǹkan alákọ̀ọ́kọ́ bá máa sọ̀bàrù nígbà tí wọ́n ní sùúrù ń di mà gbogbo ìnira tó ń rí bẹ̀ wọ́n sì dúró tì ọ̀gá bí àyà tí náà yóò pinnu ọ̀rọ̀ ọlọ́run tó wá jẹun lójú lọ́rọ̀ náà Allah subhanahu wa ta'ala Ibn Taymiyyah al-Harrani rahimahullah ó ní bilẹ̀ ìsọ́bìr eh, al-yaqin tunalu al-imamatu fìdí tí èyàn bá ṣe lè ṣe sùúrù di mọ̀ tó rẹ̀ ṣe lè wá ìmọ̀ tó yanjú tunalu al-imamatu fìdí wọ́n lè yá bí lè di àgbà aṣíwájú nínú ọ̀rọ̀ ìmọ̀ láti máa di aṣíwájú níbi ọ̀rọ̀ ẹ̀sìn so ìmọ̀ ń ṣe nǹkan tí wàá kàn ọ̀rà kan ṣúkẹ́ṣúkẹ́ tí wọ́n sọ pé ìgbàdùn wa bá dé náà alhamdulillah wa náà ah,

nígbà tó wà àwọn báwọn ọmọ kí wá àsìkò kan ṣe rí tí ó pé wọ́n fẹ́ ṣe sùúrù àsìkò pípẹ́ rárá wọ́n fẹ́ káwọn bẹ̀rẹ̀ lè kí ó lè ní káwọn sì gbàfà lọ́la ṣọ̀fẹ́ lómi bó náà ti ń sinú wọn náà bẹ pé àkóhùn wa lè kí ó lè ní ni ẹ̀hẹ́ òkè ah bóò lọ irú àfà ìwo ni wọ́n fẹ́ dì ṣùgbọ́n ìdí màá yìí wá ṣe sùúrù díẹ̀ ṣe kí ni jọmọ́ wàá lo àsìkò tó pẹ́ ó ní ìdí ìfaradà kìí ṣe nǹkan kẹjúkẹjú kìí ṣe nǹkan tí wàá rí wàhálà àbẹ̀jú wà ló fẹ́ sá ṣẹ́gbọ́n àgbẹ̀ àgbogbo wàhálà yẹn kìí ṣe oṣù mẹ́fà irọ́ ìmọ̀ ó ní ìdí kó yàn lè fi ara dà ìyẹn ló fà lè máa múnú padà wá ń sọ ńgbà tó rí àwọn èèyàn kan ó ní yatlubu ahaduhumul hadith ó láwọn míì lówó lóun fẹ́ wá kọ́ nípa hadith sàlẹ́sẹ̀tẹ̀ ìyà ọjọ́ mẹ́ta pé náà ló lò ọjọ́ mẹ́ta náà ló fi wá lé kí ó ló fi kọ́ bí ló fi lọ sí alukọ̀ hadith o tó mọ̀ yẹkú lẹ́yìn náà jẹ́ pé padàbọ̀ gbọ́ ni pé ana min ahalil hadith ana min ahalil hadith ẹ̀jẹ̀ bá ti ń sọ̀rọ̀ pa àwọn àfáà láti fi ẹgbọ́dọ̀ mọ yorùbá yìí náà lẹ ọjọ́ meanwhile tá a bá padà sí lánàá àwọn àlùfáà wa tí wọ́n ti lọ ó gbọ́ àwọn àgbààgbà àfáà tí wọ́n ṣáàrù yẹn níbi mọ́tò wọn bí àfi àwọn bí flag wọn ni pé tó bá fi lè gbé báyìí nígbà ìmọ̀ bá mẹ́ tó gbọ́n pariwo káàkiri gbọ́n bàbá àti wọn ti lọ ni o ọmọ ẹgbẹ́ al-ilmu min al-mahdi ila al-mahdi ila al-lahad al-ilmu min al ọmọ ẹgbẹ́ ìmọ̀ ìjọba ti bí wa báyìí láti ń wá o so àwọn àfá tó lọ tó jẹ́ àgbàgbà àwọn Imam Ahmad àwọn Ibn Taymiyyah àwọn àgbàgbà Ibn Qayyim àwọn ṣeré kìrì Islam àwọn ọmọ pariwo pé ìmọ̀ alákàtí láti jẹ́ máti bí wa níjọ́ kú ni o ìwọ́n dé ìwọ́n ní wọ́n fẹ́ lọ lékè oṣù mẹ́fà ayé lékè oṣù mẹ́fà kò tún ní kátírà mọ̀ ìmọ̀ àwákú ni mọ̀ àwá kí ni o hmm. àwọn àna lè wà ọgbọ akékú ni kéwú akékú náà kéwú ìdí ọmọ kéwú ọbìkú ni fine ọ lè máa kúrò ní mọ́rọ̀ hálà kan bọ́ sí marhala mi ọkọ̀ pé ọ̀fẹ́ fọdún mẹ́ta kéwú tí wọ́n fi kú báyìí tí wọ́n máa gbé sínú sàárè báyìí kí n tó tí mọ̀ nínú ìmọ̀ ó sì máa lé wọn náà ní pé mi ìtútì mẹ́lẹ̀ ìtútì mẹ́lẹ̀ orí o fẹ́ mọ̀ o fẹ́ mọ̀ o fẹ́ mọ̀ orí ẹ̀ náà lèyìn ó lọ ṣe pé ẹni tí a bá wá mọ̀ níṣẹ́ ìdán a jẹ́ pé irú ẹ̀mí tó náà gbọ́dọ̀ gbére irú kí lákòójọ mọ̀ ẹ̀mí pé ah ẹni tí mo wọ̀ yí o kì í ṣe nǹkan tí mo fẹ́ kọ́ lóṣù mẹ́fà kò sí nǹkan tí mo fẹ́ kọ́ ní oṣù mẹ́fà bí mo ṣe ti bẹ̀rẹ̀ rẹ̀ yìí ó dàbí pé nǹkan tí máa ṣe kínú nǹkan tí máa ṣe kú lélẹ́yìn abẹ́ wa ta'ala kó jẹ́ kí gbogbo wa náà lè ṣe sùúrù lórí mà so ìmọ̀ ó béèrè fún káfàsìkò kalẹ̀ ó béèrè fún káyé kí Muhammad sallallahu alayhi wa sallam ó jihad ní tó lágbára jùlọ jihad déyàn mọ́ ń jà ayu jahida rọ́jùlù nafsahu wa hawa ó ní kò lè bẹ́ẹ̀ mi ààrẹ jagun because ẹ̀mí yà máa sọ fún ẹ pé wo ọ̀rọ̀ lè kò sí ìtòkò sí mi ni òun náà ló kọ́ ọ̀pọ̀ lájọjọ́ ìṣe òjì ẹ̀ torí àmọ́ ìjọ ló jẹ́ pé òkú olójú kan ní ìwà rẹ̀ ń kó olójú kan tó bá wálé pé òun wá mọ́tọ́sà fún oṣù mẹ́fà òun ṣe jọ́ tẹ́ mú ẹ wá yẹn náà ni wá sí wà lẹ́yìn oṣù mẹ́fà yẹn but ṣètọ́nù àwọn ẹ̀kọ́ mọ̀ wù ẹ́ pé àti ẹ̀wà kò lójú kan náà àtẹ̀sà ń kásílà náà ni àtẹ̀sà ń kásí yẹn yóò mọ̀jọ pé kò tí ì lójú tù wọ́n kò mẹ́ lórí bí jihad tó lágbára jù ó ní kó lè bẹ́ẹ̀mì ara ẹ̀ jagun pé àníṣe ẹ̀yìn nípò níbi àdàbí sọ̀rọ̀ àṣàrà sọ̀rọ̀ pé innamal ilmu ta'allum wa innamal hilmu ta'allum wa man yataharra al-khayra yu'ta wa man yatawaqqa ash-sharra yuqa wọ́n ní jẹ́rí ìmọ̀ yìí a mọ̀ ń wà ní àzíká ṣe sùúrù láti wà sùúrù náà dẹ̀rẹ́ èèyàn mọ̀ ń kọ́ bá olùwọ́n ṣe ní sùúrù ni ẹni bá wá ń wá oore kan o níta lọ́nà o ẹni bá ń wá oore tó dẹ̀ ṣe sùúrù nídìí oore yẹn ìyó ẹ̀tọ́ oore náà lọ́wọ́ máa fi lè lọ́wọ́ tó ń wa tó dúró sí díẹ̀ ó dàbí ẹni tó kẹlẹ̀kùn ní gbangban tó Muhammad sallallahu alaihi wasallam nígbé tí yẹn bá ti kẹlẹ̀kùn yóò kẹlẹ̀kùn lẹ́ẹ̀kì ni pé kúò lẹ́nu ọ̀nà yẹn máa lọ kúò lẹ́nu ẹ̀ máa ṣe kí ni máa lọ torí pé ẹni tó ń kẹlẹ̀kùn rẹ̀ yẹn bóyá kò sí nílé wọ́n bóyá wà nílé ó ti sùn àbó wà nílé kò kàn ó kàn tẹ́ láti mọ́ ìbẹ̀dẹ̀ ló for one reason or the other so kí wọ́n tó wá bọ́ síbẹ̀ gbàgbà kò sún náà àwọn fẹ́ mú ádàbù kan jáde pé ṣé kálẹ̀ ni ò fẹ́ jáde ni apá kan kan kan kan kódà tí ó wà padà bínú bọ́ ta pé àti ló dé tán fẹ́ kalẹ̀ kún mi jẹ́ ni hákẹ́lẹ̀ ẹ̀lì hákẹ́lẹ̀ ẹ̀lì tó bá dúró síbi ẹnu ọ̀nà lẹ́kùn ìmọ̀ tó wá ń kalẹ̀ kó ìwọ ọmọ àníwọ̀ ni mò ń wá sí àbíkọ jáde tì mí o irú lẹ́kùn tó yẹ kú lẹ́nu ọ̀nà tiẹ̀ ni ẹ̀ lẹ́kùn èèyàn ní tó bá kàn ní kó bá lé èèyàn lẹ́kẹ̀ẹ́ta kó ṣe kí ni kókó mbẹ̀ àmọ́ lẹ́kùn ìmọ̀ tó ń wa pọ́kó mbẹ̀ kankan mọ̀kan ọdún kan tí mọ̀ wà ń bẹ̀ kí n fẹ́ mọ̀ kí ni ọdún mẹ́ta mọ̀ wà tí mọ̀ bá rí ìgbọ́ àfikò wà ń bẹ̀ fún twenty years wọ́n mọ̀ fún rẹ ní pé wọ́n lọ́dún méje lèyẹn máa ń lò lè kéwú wọ́n lọ́dún mẹ́ta lèyẹn máa ń lò ní ilé kéwú. àlẹ́ ah, ìlú ìyẹn máa ń ṣe sùúrù ni ìyẹn máa jẹ́ kí ni jama ìyẹn máa ń ṣe sùúrù ni àfi kí ìyẹn náà wà lọ báwo lòun ṣe ní ìfaradà wọ́n pa fáwọn àgbà kan ní Abu Hilal al-Askari ìgbọ́ Abu Hilal al-Askari ẹ̀pẹ̀lẹ̀ kan sí ẹ̀pẹ̀lẹ̀ mẹ́ta Abu Hilal al-Askari أبو هلال العه العه أه؟ أبو هلال العسكري رحمه الله رحمة واسعة ويوان تترى وقتنكي الحث على طلب العلم والاجتهاد في جمعه للعسكري رحمه الله أو أنصره معراون أبو هلال العسكري رحمه الله وكان الحفظ يتعذر عليه a nígbà táwọn ń kẹ́kọ̀ọ́ ẹ̀dùn àti tún kọ lọ́wọ́ ìlànà láwọn ògbà táwọn ti kẹ́kọ̀ọ́ tán wọ́n nínú tó le fáwọn tó áàdì fáwọn láti rí ṣe oníkẹ́ ìmọ̀ hasiru wọ́n ni ṣíyìn àbútàtù àrùmù aláwọ̀ bẹ̀rẹ̀ sí òfin mo fẹ́ mọ ha nǹkan wọ́n nínú tó le àwọn wá sọ di ìṣesí ẹ̀mí àwọn pé ọ̀fẹ́ o ọkọ̀ ìhá nímọ̀ yóò ilá alhafizù tó kọ̀ sí ìdátarú ọba ọlọ́wà ń bẹ lẹ́nu ẹ̀ pé ọ̀pọ̀lọ̀ ìhà nǹkan yìí ó gbọ́dọ̀ ra wọn lọ́rùn ẹni tó yóò kò mọ nǹkan ha àìsàn ti wá ń dààmú lórí ojúmọ́ sáà fẹ́ràn kan fẹ́ràn kan àwọn kan ti há síra kan wọ́n ti ní kọ̀ sí ìdátarú ọba ẹni wà kọ́ ti mọ̀ àmọ́ kẹ́kọ́ wíyá lè ayé fi laylatin wahida just alẹ́ ẹyọ kan wọ́n kàn kí ìṣá ìtàn kó tó dáṣù bá àwọn ẹni táwọn làwọn lákọ̀ sí dáṣù rú bá wọ́n yẹ pẹ̀lú ibùdó mi àti bẹ́ẹ̀ consider that as well be two hundred beds two hundred hundred náà lè ṣe wá tán kí ló fà sọ́dọ̀ rọ̀ tẹ̀jẹ́lò fi achieve kìíní yẹn lóòótọ́ náà lè ṣe fẹ́ lómi ṣe pé kò sí bí ò bá ṣe gbìyànjú tó ń kí ò bá fún nínú àbúwá ẹ̀lù àní fún àmì ìtọ́lọ̀ ń kọ́ bẹ kún kí ọlọ́mà ṣe fún jọmọ́ ọlọ́mà dẹ fún ìkànnà àwọn alfa islam láwọn ọmọ àṣírò àwọn asọ́ta ẹnìkan náà níbi ká ṣe sùúrù mi ọ̀rọ̀ ìmọ̀ wọn lágbàlagbà ni wọ́n ní kíbárì sin ó sí haram ó lọ sí bùjọ́mọ́ ó lọ mọ́ta ó tíráàbù lọ́bẹ̀ wàkánà kò wá kí n mọ tí ó pè wọ́n bá ń pè tí ó sì lọ́nà báyìí ìpèkúwé ní kíni wọ́n máa ń pè ọdúnkọ́dà tó bá wá fẹ́ ka Qur'an tó wá máa gbóhùn sókè ìkàwọ́ kà sí ní máa ń kà gbogbo àwọn ìdúwà wà ń bẹ̀ wọ́n máa ní wọ́n láti irú ìyẹn wáyé nígbà yẹn ṣe ìkéwùké náà lọ́tún mọ̀ pé náà sọ́ọ̀ṣì láwọn ní kéw nígbà tí yẹn bá ti ń pè kí ó pè pé báyà wọ́n mọ̀ ṣe kí ni o wọ́n mọ̀ ní wọ́n lára kí ó dáadáa kó kó ra ìdásọ́rùn torí kí ni òun ló bí táwọn kan mọ́ láwọn yẹn mọ́ ń jẹgi lẹ́yìn báyìí lẹ́yìn ah, ó jẹgi àwọn kan padà sọ́ọ̀dì yẹ̀yẹ́ ni ó máa níbi tó jòkó sí lára wọn. a ní wà tó wá yá ogun ẹja máa ń wò pé ó máa ń wá disturbed tó bá ti ń ṣe wọn nígbà tó máa fi pẹ́ díẹ̀ sẹ́ni yìí máa padà àgbàlagbà ni ó ti ta àgbàlagbà kó tó lọ ṣéwó àti ó yẹ ká jùlọ pé méjì yóò ti bá fún un sọ̀rọ̀ báwọn ilé wọn agbọn a fool as forty is a fool forever bàbá ńlá irọ́ kò ṣe nínú ẹni tó jẹ́ pé kúlù nínú ọ̀rọ̀ islam bá bẹ̀rẹ̀ pé ó ní at the age of sixty àbá seventy wàlá ó lè mọ̀ ó lè ṣe máa bá ó lè nímọ̀ lórí bàbá yìí kò sáàdáké nígbà táwọn kan máa di ilé kan náà wọ́n padà di pé ah bàbá àdàmú dátì ní mílẹ̀ zaman láàrin àsìkò díẹ̀ asùnwáhàn ó ní kí ni o ọ̀nà tí wọ́n adó idan al-ilm yahtaju minka ila sabr in tó bá ti ń kọ́ sí kíní kò tí wà yí ẹ mọ́ sàmbẹ̀ wọ́n ni ọ̀rọ̀ àti ìbùdọ́rọ̀ dé èmi ò ṣe rí Kùránì mọ́ tó gbogbo tí mo ha kò jẹ́ kíní ìdálẹ̀kẹ̀ yẹn ní láti ṣe sùúrù fún mà afá àwọn àmọ́ pé ọgbà àfóhùn sábúkéètì ìgbà míì wọ́n ni àfóhùn sábúké ní wọ́n ni àfóhùn ní sàtífíkéètì ẹ̀ka ni wọ́n àfóò ní ta'alimul muta'allim tariqa ta'allum nígbọ́ ta'alimul muta'allim tariqa ta'allum tíra àtàfí mọ́ kúrò àdáàbù náà onítíra wọn náà kọwa mú báyìí tún kọwa ń bẹ̀ wani alá man yaktub lana aina jamzuri kalam sabbura aina huwa ألا لا تنالوا العلم إلا بستة ألا لا تنالوا العلم إلا بستة سأنبيك عن مجموعها ببيان ذكاء فماذا؟ وحرص واصطبار وبلغة وإرشاد أستاذ وطول زمان وطول وكل شيء يكمل فاكر يكملوا يعطى العلم ìwọ náà gbọdọ̀ lọ wá kí nǹkan mẹ́fẹ́fà kó kí sí gbèsè ayé tẹ́ náà ẹni bá jẹ́ tọ́lìbìlì ẹ̀lì tí ó bá ní nǹkan mọ́fù náà ọ̀wọ́ ẹni bá jẹ́ tọ́lù ìlú kò wá ní nǹkan mẹ́fẹ́ fàyẹ lára hal sayanalu al-ilm la wallah la wallah lè ní àfi kó wá bí nǹkan mẹ́fẹ́ fàyẹ ṣe máa kúṣùn lára lábá ṣe wọ́n rábá kójọ bá wọn فقم بك عن مجموعها ببيان سأم بك عن مجموعها ببيان سأنبيك عن مجموعها ببيان ألا لا تنالوا العلم من فورك وانت أبي دعا دولتك لا تنالوا العلم إلا بستة ألا لا تنالوا العلم إلا بستة ألا لا تنالوا العلم إلا بستة

سأنبيك عن مجموعها ببيان èrí tó ọkọ̀ mẹ́un tọ́rọ bá lọ rí kọ̀ọ̀kọ̀ọ̀kọ̀ ànímọ̀ gbé sí ojú wíńdò mẹ́un àhá ẹ̀hẹ́ sọ́rọ̀ bá amma jùmọ́ ìhá bí atẹ́gùn díẹ̀ díẹ̀ tí tún wọlé ṣé kò ní ìdìbọn ókè hàn ọ̀yá ìbáhùn. alálátà náà lọ́lẹ̀ ìlmà ìlà bẹ́ẹ̀ سأنبيك عن مجموعها ببيان ذكاء ذكاء وحرص وحرص واصطبار واصطبار واصطبار رن رن وبلغة ذكاء وحرص واصطبار وبلغة ذكاء وحرص wa irshadu ustadin wa irshadu ustadin wa tulu ustadin. wa tulu zamanin ألا لا تنالوا العلم إلا بشيء عليم ترودك عن مجموع عاقبة Ṣọ́ọ̀rí súnmọ̀. Ṣàgáhùn wà ní ọdún. Wà sí bá rọ́ wà bọ̀rọ̀. وإرشاد أستاذ وكل زمان ibi ó yẹ kọ́ fi áṣì ó sígbọ́ lọ fi tí ó àwọn bẹ́ẹ̀ tàbí lọ́fíìsì tí bóò lọ fi dá aláà àfáàdìjọ́ ti gbọ́ kẹ́kí ni ó látàná lulẹ̀ ilmà láà ó lè rí bọ̀ kójọ ó lè jẹ́ kí ni ó aláà látàná lulẹ̀ ilmà ó lè rí tó ń pè ní mímọ̀ kójọ ẹ̀là bẹ̀ẹ̀ṣẹ̀ a abíkọ́lọ́ kó nǹkan ní wọ́n ní nǹkan mẹ́fà kan lọ́wọ́ àti pẹ̀lú nǹkan mélòó nǹkan mẹ́fà ó ń bí kà ó ní máa wá fún ọ ní o amájímú ìhá ó lè gbọ́ kẹ́ni ó ń bí ta ó ń bí ìhá máa wá fún ọ ní ìró pẹ̀lú tàbá pa gbogbo mẹ́fà kódà ní fún ọ láyé pẹ̀lú àlàyé ìwọ náà máa wo rẹ̀ báyìí lábàá ti ka mẹ́fà ìwọ náà wá yẹrẹ o ṣó wà lọ́dọ̀ tiẹ̀ náà àbí kò ṣe kí ni o zakia ń kàlà ọ̀kan nù ẹni bá fẹ́ wá ìmọ̀ ọpọlọ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ mú béèrè béèrè ọpọlọ ṣe kí ni o sáì zakia subhanahu wa ta'ala ẹ̀bùn ni tọ́lọ̀ bá máa ń mú yẹn kí lápẹ́jọ́ mọ́ ni ṣùgbọ́n kò sẹ́ni tí sẹ́ni tí ò ní ayé àwọn èèyàn kan kọ́kọ́lọ́ kà sí ti mùsíbà kan ọpọlọ wọn wọ́n àwọn èèyàn kan wà tọ́mọ́ lọ ilé ẹ̀kọ́ lè níwá nígbà mo kí tí ó kò yé mi ní ọpọlọ mi ò gbé tí ọpọlọ rẹ̀ gbé òun fi nǹkan ọpọlọ ṣe nǹkan míì wọ́n ẹ bá ti lè sọ fún yàn pé wọ́n wo fíìmù àwọn fíìmù tẹ́ mọ́ tó bá lóun mọ́ wò ẹ bá ti lọ ẹ̀ àtọ́wọ́ fíìmù lánàá tó bá dá àrọ́jọ́ kejì tọ́sí lè sọ díẹ̀ díẹ̀ gbé ìwádìí àá mo mọ̀gbà náà náà gbàtà bìjà tó lọ́sọ̀rọ̀ ògúnjì mi ó kàn mú ògúnjì mi ni ó kàn kọ́bọ ní ó kàn dán lóde là ọ̀lẹ̀ rántí yìí àwọn ọpọlọ rẹ̀ mẹ́mẹ́ ibi tó ń lo ọpọlọ rẹ̀ sí onígíní òní ọ̀fura ẹ̀yà bèèrè lọ́wọ́ rẹ̀ pé nígbà táwọn APC tán láwọn ṣe presidential election lánàá kí wá ló ṣẹlẹ̀ á ka ogun ẹ̀ fún yín ẹ̀yìn bá yọjú wọn ṣe lọ òsì àjò ó kàn bínú lọ ni ó kàn tún dé padà ní àmọ́ ẹ bá bèèrè lọ́wọ́ rẹ̀ pé irú ọpọlọ tó lè fi derú ìtọ́gbà yẹn mọ́lẹ̀ báyìí tó òsì lè fọ ọpọlọ yẹn dé kéwú mọ́lẹ̀ ìgbà tó máa parọ́ fúnra wọn ọgbọ̀n kéwú ló lè kéwú ẹ̀ wo yéde lárúbá ilé yìí náà ẹgbọ́n tó lè sà abẹ́dẹ̀lá ṣé kéwú lè jọmọ́ ṣé kéwú lè kéwú lè yíwọ́ wọ́lọ́ ọlọ́pọlọ rẹ síbẹ̀ sẹ́lómi ọpọlọ tó yẹ kó lò síbi kéwú ó lè tẹ́ bá ní kó ah ó gùdùmẹ̀ ó mọ̀ bàjẹ́ bàjẹ́ tọ́wárí gẹ́lẹ́bù wa sọ tí kò ṣe ní 1985 àmọ̀ bẹ̀rẹ̀ nípa ní 1985 ìgbà ẹ̀nà ọdún kan ìgbà ẹ̀nà ìṣẹ́gẹ́rì kan wọlé ìgbà ẹ̀nà wálé kìíní kan irú ọ̀pọ̀lọpọ̀ bí wá kó gbélé ìjọ náà sí di kéwù so má fi yẹn ṣe excuse pé ah wọ́n ti lẹ́nu tó lè kí olóní zaka èmi ò ní ra òkúrọ́ ní ọ̀ní wọ́n ṣe kíni o ọ̀ní alálàtà náà ta ọ̀ndẹ̀ẹ́ka àmà أها واستبار وبلغة وإرشاد هذا ذكاء ذكاء تقبلوا مبربري tọ́pọ̀lọ ẹbá ti bú bírí bírí ó lè jẹ́ gíní ó lè kọ́mọ̀ irinṣẹ́ pínjẹ lọ́wọ́ díẹ̀díẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì wàhírí sún ojú kòkòrò kí lágbé kí lápé ó ní ọ̀dọ̀ bí àti mọ̀dù pé ẹ̀ẹ́ sójú òkòrò ti ẹ̀dá kìí ṣe lójú òkòrò ta ní kí wọ́n mọ̀ sí mọ́ ẹlòmíì tí ó bá jẹun ó ti jẹ ó ti ṣe oúnjẹ tiẹ̀ o ó bá tún ní pé kọ̀tọ́bí náà ti oúnjẹ ó tún máa rántí oúnjẹ ti ti kọ̀tọ́bí ó gbọ́ tí ló dé kọ̀tọ́bí tí jàmùsúrí gbọ́dọ̀ bá tún bẹ̀rẹ̀ yóò tún ọjà jàmùsúrí ah, náà tún ti ń ṣe oúnjẹ kan ló máa rántí oúnjẹ onáàdà ti ṣe tiẹ̀ ojú kòkòrò tí ò dá nìyẹn ìtọ́nà bá fún ẹ̀ ń bẹ̀ ó ṣe kí ni jẹ́ kó ṣe ọlọ́run amójúkò wọ́n la máa ń ní ó ní alhírsu alatalab walhírsu alalilm ojúkòkòrò ìmọ̀ in tó bá mọ̀ nínú mọ̀ kó mọ̀ tọ́ in tó bá mọ̀ kó mọ̀ ṣe kí ni ó kó mọ̀ tọ́ kó gbọ́dọ̀ mọ̀ wà lẹ́nu mọ̀ kọ wá ní ààyíta ah, kéyù náà ah, ọlọ́kọ̀ bá fàlbáríkà sí ààyíwọ́lọ́kẹ́ tọ́lọ́kọ̀ bá

ọmọ mọ̀ ń pò òjíṣẹ́ ọlọ́run ọmọ mọ̀ ń pa islam tó bá dẹ̀ ṣe ń mọ̀ nínú bá dẹ̀ mú tá padà sí fúnra wa ni pé ó gbọ́dọ̀ mọ̀ lò ó tó bá dẹ̀ ti ń lò ó ọmọ gbalada tó bá ti wá gbalada ọ̀la alùbáríkà bọ̀ sí alùbáríkà alùbáríkà lọ́dọ̀ ẹlòmíì ò sí yá kí ọmọ lo mọ́tò alùbáríkà níbo ẹni tó wọ́n lójú kòkòrò ìmọ̀ ìmọ̀ tí ò gbọ́dọ̀ tó ọ́ èyí tó bá dẹ̀ mọ̀ kó gbọ́dọ̀ tó ọ́ ó dà wà ní class àwọn akọ̀yìn níṣẹ́ tó wá di táìmù kẹjì parí mọ́ dà ọ́ di gbọ́ ṣíṣọ́ yìí lójúmọ́ bóyá ṣíṣọ́ márùn lẹ̀ tó wá ti parí ó wá rá àwọn ọmọ tó ah ìjọ táwa wà ní ah síra tán lò lọ́wọ́ yìí wọ́n tí wọ́n àgbé àwọn ah, àti kọjá gbórú yìí ìwọ ìwú ètò súnmọ́ wọn bẹ̀rẹ̀ kọ́ mọ́ sí kí ni tí wọ́n gbọ́ pé àlàfà ìdàfà ìdàtẹ́ ọ̀nìmọ́ àbọ̀ ọtí wọ́n wà dáni marhala sàlàwìyà wọ́n wá ń kẹ́kọ̀ọ́ ní kíláàsì yìí wọ́n ara àwọn ọmọ ti dá í wọ́n wá ní kí wọ́n lọ ń kọ́ ní kíní kan ní o ti kó bẹ́ẹ̀ bọ́ yẹn

ọdún mẹ́wàá wà ní kò ní ọdún kan bọ̀ ẹ́rìsù tá à ń wí ó ní pé ó ti ń kẹ́kọ̀ọ́ ẹ kó kò ń kọ́ yẹn kó o gbọ́dọ̀ jó jẹ́ pé alihamudulilayi àti nínú musọ́lá àti kọ́tíra àti mẹ́rin ilẹ̀ yìí mẹ́rin àdúgbò lọ́dọ̀ ọlọ́run inú tafsiri wa gbogbo ibi tafsiri ní bẹ́lẹ́ wáríwá alihamudulilayi àdúgbò ibo tafsiri ibnu tafsiri lọ ka ọ̀yẹ̀ká kúrútùbí kúrútùbí lọ ka ọ̀yẹ̀ká tọ́bárí tọ́bárí lọ ka ọ̀yẹ̀ tí ì ka àbúwá albayan àdúwàl bayan lọ kà ọ̀ tí ìka tafsiru ìsìn karimi rahman so yóò ní àdẹ́ ń sọ yìí ìmọ̀ tó bá nú ilé yóò yàtọ̀ sí tó bá nínú ilé alálátàdà Àyíwá, al'uddatu sáàlìsà, al'uddatu nínú kan pèsè ẹlẹ́ẹ̀kẹta òun wá lójọ mọ́ta ń kọlọ́wọ́lé ni. Wàstíbàr, wà wá ní sùúrù o, wà ní kíni? Wà ní sùúrù. A ń bọ̀ wá ka ọ̀rọ̀ díẹ̀ fún anọ́ra ìbò ló mọ́ sí yẹn ibi àbọ̀ wá kà lọ́rọ̀ ọ̀sára lójú ọ̀nà ìmọ̀ aṣọ tó mọ̀ wọ̀ gbà míì kò ní bá tẹgbẹ́ mu aṣọ tó mọ̀ wọ̀ kò ní jẹ́ kí ni àbá kò ní bá tẹgbẹ́ mu pàtẹ́sẹ̀ rẹ̀ ń jọ mi Allahul musta'anu àlámọ́ tẹ́sì fún náà ni ó mọ̀ jẹ́ mi tó olúwa mọ́ṣáṣánú wa àmọ́ ìbẹ̀rẹ̀ mọ̀

sí yàrá àyànlá wa Aisha tábù òrìra bá kàfẹ́ múùbù láti ibẹ̀ síbẹ̀ wọ́n sì ti dákú lọ ìbáàkì ó nígbà míì tóun bá dákú tán àwọn èèyàn máa ń ṣe bálìjẹ̀mú fọwọ́ bà wọn ni wọ́n wá sáré gà léhùn láyà pé kán máa ka rúkìá lébùn ní ọ̀jọ̀gbọ́n ni wọ́n wá sáré gà léhùn láyà pé kán máa ka rúkìá ó ní tọ́ bá ti bẹ́ bẹ̀rẹ̀ rúkìá lòun ni ẹ má wulẹ̀ ka rúkìá ìdẹ̀nú òfọwọ́ bà mí kí ní ṣe ní ẹ̀bì

tàlàfà nàbì Jibril alayhi salatu wassalam nígbà tó lu abẹ́ júwe ìmọ̀tá nàbì náà fẹ́ kọ́ ọlọ́niwà inna sanulqi alayka qawlan thaqila ọlọ́ni ààbẹ́ ju nǹkan fọ́ gbólóhùn tó wúwo ni ṣé o ìmọ̀ nǹkan ńlá nìmọ̀ kánàbì náà bá ń kí lọ́sọ̀ láàrùsọ́là kánàbì náà kí ó pẹ̀lú rọrùn bá wọn ìmọ̀ ló láti mọ̀ àmójú ọ̀nà rẹ̀ kò ṣe kí ni kò rọrùn kò rọ́pò easy kò jẹ́ kí láàpéjọ mọ́ kò easy ẹ̀rọ̀ṣọ́lá àṣọ́lọ́ tó bá ń gbá kí olówó ń gbà mí báyìí ó gbà abẹ́gbẹ́ mọ́mọ́ kò ń gbà tó kí ló fà á ànábì àchẹ́ǹjì yányán tẹ́ máa pé á nǹkan ti ń ṣẹlẹ̀ ìní ó lè mọ gbọ̀n tó tí ó ń gba wáhàì sultanabi máa lè wá kí ó pẹ̀lú ọ̀nà subhanallah ìwọ wá jẹ́ tí ó pẹ̀lú gbàdùn tó pọ̀ sí àbúrò rẹ̀ náà wá kéèkì ẹ̀ pẹ̀lú nira wá fi tàbúrò rẹ̀ sọ dé gbogbo ẹ̀ tó wá kéwù lájọ náà gbogbo àwọn tó bá wá padà ń kọ́ ìmọ̀ náà báwọn náà ṣe máa ń fèsì challenges oríṣiríṣi yẹn lọ́wọ́ tó àlọ́ àlọ́ wà ti dé so ìdí nìyẹn talibul ilm ó gbọ́dọ̀ mọ̀ pé wàá ní sùúrù bíi mọ̀ yìí níbi ní wàsíbàr ọ̀rẹ́sábà bíi yọ wàsíbàr sùúrù tí talibul ilm wàá máa ní pọ̀ ọ̀tọ̀ ní sùúrù lórí challenges sí pé ìmọ̀ ọ̀tọ̀ nígbà ní ẹlòmí ọpọlọ rẹ̀ ṣe dáadáa ó lè mọ́ tètè gbọ́yé wà ní sùúrù náà ìtúwà fi gbọ́yé ọ̀tọ̀ wá ní sùúrù àwọn challenges kan mọ́ rí oúnjẹ gidi سبحان الله أيام كنت في المرحلة ثانوية مدرستنا دار الصلاة أمكروكو حدث حادث عظيم جدا ما مملكه ما طبعا ثانوية aṣọ wáìtì láṣọ tí wá ń lé ti wà àwọn ọmọ ń gbé fìlà burú tábà ti wà ní sanawi mo sì rántí mọ́rálà ó dàgbà Eh, bóyá sana sáálísà hmm, ni kó súnmọ́ kí gbà yẹn jẹ́ torí sana sáníyà mi ìlú ẹ̀dùn lékè ń gbà náà ọmọ dún lékè ó ní sana úlá dún lékè ó ní sana sáálísà sana sáníyà tọ̀ ẹ̀yìn sana lékè ó bí tiẹ̀ o àwọn ọmọ ọkọ rìnrìn àjò kan lọ fún ọ̀rọ̀ nímọ̀ náà ní sana sáálísà mo wá ní fìlà àkàtì mo máa ń parí òun náà mo tún lọ àti sana úlá fìlà àbúrò tó bá ní nǹkan ò dáa kò dáa àmọ́ wọ́n ti sọ fún wa pé fìlà aburú la gbọ́dọ̀ mọ́ dé èmi ò sì ní pé méjì fìlà ń gbà náà sì lè bóyá seven hundred naira náà ta seven hundred naira èmi ò sì ní tó yìí tí mo ní náà ni mo ń dé wá o àwa dijọ́ kan bínú ṣe bí kan náà wọn ṣe àìkọ́ wa nù jazakallah ọ̀kẹ́ wọn sábà sọ wọn lẹ́sàn lọ́wọ́ yìí wọn wá bí wọn á ah, sọ wá kútùbí wà mí wà mí kí ni kí ni aburú ah, mm, nǹkan tó wá ní ọmọdé ọmọdé ìtòjìjà ra èyí eh, ni ọ̀rẹ́ mi akọ̀ ìmú fìlà ni ọba ah, ṣì báyìí ọdẹ mú sọ́rí ìlú bá ṣe ní fíìdì báyìí mú fíìdì ta ni ìwú ẹ̀ náà wà ń bẹ ní dárúwà àwọn amọ́kọ̀ dùn sí ibẹ̀ ni kí eh, eh, mo jù sí òun ọdún mọ̀ kó ṣe ṣe kó tún dọ̀là sí mo para <laughs> sọ́rí ibi tí mo jù sí òun ọgbọ́rọ̀ kú ń bẹ àtàwọn tó bá fẹ́ jálẹ̀ tó fẹ́ lọ rí da sí dustbin wọ́n ni bàkàrà wọn kọ́ mọ́ fìlà ó ní ìmọ̀ àjọ ẹ máa gbórí lásán òfin ní káàdì david àbúrò ọ sọ pé mi ni mo ní ọmọ ẹgbẹ́ onílásán mo gbé jáde o wọn náà gba fìlà tí èsì fìlà àbúrò bùrọ̀ ń lọ ní ìhà kẹfẹ́ bìdáyà bìdáyà tó tọ́lá so ìwọ náà tí wọn náà lómi ó dàbí kan náà àwọn tó wáyà yìí náà òun náà ti mọ́ra rẹ̀ nísìn ẹ̀ pé ní ramadan àwọn ẹrú ọlọ́wọ́ bá kan sí dáadáa fún àwọn tọ́lá bàbá ń bí táwọn tó wà nílùú wá kiri gbogbo jẹ́ ra sẹ̀mú wọn ra gàrí ẹran ìlúbọ fàájì gidi làwọn yẹn wà ìfitọ́ọ̀rù sì rèé mọ́tàlá sí lọ́mọ ṣe ìfitọ́ọ̀rù pẹ̀lú àwọn mọ̀sínú nìkan so ẹnìgbà tí lọ́mọ ọdún parí ìgbà tí kò ń sọ̀rọ̀ náà ah gbogbo oúnjẹ ìgbàgbé yìí ti lọ báyìí gbogbo wọn ni ah ìyàwó ah! ẹ̀rọ tó bí nìkan gbogbo ẹ̀ ah ṣe àtún apàdà síbi rẹ̀ sí ilé po wa báyìí lọ́yìn rẹ̀ sí ilé tó ń jẹun mọ́ faradà ọ̀ báyà kẹ́lẹ́ ìlà ẹ̀ tó bá padà yàwó àríké irú rẹ̀ tí wọ̀gbọ́n mọ̀ jẹ́ tọ́ ní kí yàwó rẹ̀ ó sì ẹ̀rí lépo gbọ́n tó mọ̀ bínú lóge wà wáyé mo ṣe láìsí lépo fún mi a ah, máa sọ fún ọjọ́ sí ah, ọ̀tọ̀ bí àbí ọ̀dọ̀ kọ́ ní jọ́tọ̀ ذكاء وحرص وإرشاد wàsìbáàrù sùúrù lábí ń kọ́mà ìmú lábí ń kọ́mà àfà sùúrù ni ó tí ò bá ní sùúrù ẹ sọ mú kó má wùlẹ̀ wádìí mọ̀ tó bá jùmọ̀ pé à èmi ò lè ṣe sùúrù ẹ sọ mú pé má wùlẹ̀ wádìí ewu Yahya ibn Abi oní la yustata' al-ilmu bi rahati al-jism la yustata' al-ilmu ah, ìmọ̀ yẹ́ yẹ́ máa ní pẹ̀lú gbẹdẹmukẹ́ ọjọ́ kí bọ́dì rẹ̀ ó máa dán kí ọmọ ìlú káàkiri ọmọ ìwàṣọ tí ó máa dán ọmọ ìjẹfìlà tí ó máa dán kọ mọ́ ríbi lọ́ṣọ́ rẹ̀ ọ̀sùn wá lé kéwù àfihàn ah, sábà kéèrọ̀nù bẹ́ẹ̀ ọmọ wọ bàtà tí ó yíwa bàtà rí ọmọ jára bàtà yá jẹ́ra ìhó jánà ní ọ̀rọ̀ owó só ní ẹ̀hún jẹ̀bi èdè ìdè kéde náà nù ó kéde lẹ́yìn lẹ́bi ni pé àwọn ọmọ tẹ́lá àwọn ìjà ọmọ àwọn ọmọ bídíà ọlọ́run níṣẹ́ ọmọ bídíà o gbogbo àwọn tọ́lá àwọn kí ó káàkiri náà ṣe padà mọ́ndì alẹ́ alágbá káàkiri kí ló fà á di pé ìsìbárù yẹn kù lọ́rọ̀ wọn àfẹ́ ṣe sùúrù mọ́ ìgbàdá ní ṣe àṣírí bá ṣe máa kọ́ kiri lọ rèé àwọn olè faradà kiri o ẹbí wọn bá ti àwọn alẹ́ alágbá káàkiri gbòòrò gbogbo àwọn alágbàrà tí wọ́n sára àti ìfọ́nà àfáà ní tó lọ́gbà pé wọ́n ṣe kiri yóò mọ̀ fún sí nǹkan wọ́n máa lé alágbàrà àti gbogbo yóò máa lé kọ́kọ́ yóò máa gbogbo ẹ̀ máa wù kí lọ ń wá kí ọ ti fún ní kíní kan náà kan láti ní kó lọ wá owó kíní ẹ̀kọ́ mọ̀ kí bẹnu alágbàrà kó mọ̀ lọ́dẹ̀ rí mọ́lẹ̀ ìtumọ̀ wá káàkiri nù ẹni ní kí ọ̀pọ̀lọpọ̀ wọn àti ilé ikú náà ti máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ àríṣe jálàbí náà ti máa ń bàdàgbà tẹ́rí tó ń bá bọ̀ láti ilé kéwú wàsíbárún sùúrù tó yẹ kéèyàn níbi ìmà láàbẹ́ nímọ́ níbi mímọ́ òun ló sún àwọn àfáà mọ́ jí oríyẹ̀ if not ìlànà ìmọ̀ kò wúlẹ̀ ìdíkọ́ àfúkáfò ògé orí èèyàn because wọ́n ti rí ìlànà mọ̀ òun rí ìlànà tí ìwọ ò ní retí owó ni èyàn retí owó ní mọ̀ wọ́n ti ṣàwọn àfáà tí báwọn olówó tákà ẹbálẹ̀ ń gun kìíní kan àwọn náà ń gun kìíní kan ẹbálẹ̀ ń kọ́lé àwọn náà ń kọ́ kìíní kan ẹbálẹ̀ ń kìíní kan ní àwọn náà ń wáṣọ́ rẹ̀ àwọn náà gan àwọ̀ àfà ọmọ bẹ lónìí àwọn àfà àmọ́ bẹ lónìí sùúrù làwọn àfà tó lọ fi lọ ayé sùúrù ní kíni làwọn àfà tó lọ fi lọ ayé ó ní afárù kan náà wọ́n mú wá kọjá pàfàrù ní kò rí ìdíjòkó ni wọ́n máa ń sàbẹ̀sọ́ Abdullahi ibn Umar wọ́n ní kó sọ kúlù lè tó àlebèlè ẹ̀lì ó ní ẹ̀bá wọ́n máa wọ́n tiẹ̀ ẹ̀wò ìtàwọn àfà àwọn àfà àti ilé kẹyìn ọmọ kí wú rí rèé wọn ní tó bá padà lọ́pọ̀ tí ó sì bàtà fún ìgbàkọ̀ mọ́ wò amárù tẹ́rìbí àti wà gbà ní ayé tó fẹ́ lò kìí ṣerú ayé olóṣèlú ni wọ́n fẹ́ lò nígbà wá tẹ́ tí báwọn olóṣèlú tákà pé tẹ́bá ní kìíní kan àwa náà kìíní kan tẹ́bá lẹ jẹ́bá kan àwa náà àyò àpàlìwọ̀ wọ́n tí àwọn ọmọ kéwù àtàwọn àlùfáà náà bá ti lẹ́kọ̀ọ́ pé sùúrù lèyàn mọ́ fi jòkó tì mọ̀ kí ni wọ́n padà dì ó di ìdàkudà o ó di kí mo kí àfà láìwọ́n di ìdàkudà ẹjá wo ìgbésí ayé àwọn àlùfáà tí wọ́n ti lọ al'imamu shafi'i rahimahullah al'imamu shafi'i rahimahullah rahimahullah Allah sọ kìníkà ẹni láyé bulogbo fi hàn àṣà ni rọ́jùlún a ní ọkùnrin kan ò lè dépò tó gámbí ọ̀rọ̀ ọmọ yóò hátà yẹ gúrọ̀ bí ìlfàkàr ó dìgbà tó sì bá tó bá tó nà ń pàtàn díẹ̀ wáyé òfin wà alákùn lè ṣe ó lè dìgbà tó bá tó gbé ọlá fún mọ̀ ju gbogbo nǹkan lọ tó tó bá ti ń gbé owó lórí ìmọ̀ ìmọ̀ yẹn ò ní mọ̀ mọ́ owó tó wá bẹ́ẹ̀ ní èyí padà sọ ìdàkudà lára bá wa dán tó gé orí èèyàn àwọn ọmọ tí ó lọ̀dẹ́ tó ní aláǹgbá ẹwà àwọn ọmọ ilé ọmọ tí ò sí bẹ̀rẹ̀ létí ogun jíjì oṣù mẹ́ta oṣù kan náà yóò ti ní báńkì àkáǹtì ni wọ́n ní ibi wọ́n gan tó ní báńkì àkáǹtì gan ọ̀rẹ́ gbà fúnra ní ọmọ tí ó dé wá ní báńkì àkáǹtì àmọ́ yóò nọ́mà lásìkò yìí ọ̀bá ní báńkì àkáǹtì mo ní mọ́mìrì ó mọ sẹ́ndì owó jẹrẹ sí so yóò ń bó make sense so kí ẹ̀ tí a ní báńkì àkáǹtì jẹ́ káàmọ́ bá lọ́dọ̀ ọmọ tí ó rù bọ́ ní àkáǹtì táwọn ọmọ kéwu ayé nílé ni ṣé báńkì àkáǹtì ni àkáǹtì kí ni ogun ayẹmọdún gbọ́dọ̀ pẹ̀lú tọ́rọ̀ ọba níkẹ́ ìwà a ti dúpẹ́ bọ́lọ́ pé ilé kí oṣù náà ti ń pọ́nlẹ̀ yorùbá yà alhamdulillah làwọn náà ò ti fẹ́ gbà kó pọ̀ mọ́ tí wọ́n ti kí yóò pọ̀ rẹ́ ti gbúrú àwọn láburú yìí gbogbo rú ìgbà ká nínú àwọn ilé kí omi ilẹ̀ bá lọ ní gbogbo ilẹ̀ ti ní account ẹ máa fúnra yín ìwé ìwà ìṣọ́ ti mọ mẹ́tí mọ́ pa kọ́kọ́ àwọn àlùfáà àwọn àkàn lọ́ba ti rárá fún wọn ní kò dúbẹ̀ wọn ti mú àwọn ọmọ kan àwọn ọmọ wọn àwọn ní jáwé ni wọ́n subhanallah wọ́n ti mọ́ bọ́ ti mọ́ mú aláǹgbá láàyè wọ́n ti wá mú púpọ̀ sínú inú àpò báyìí láti kó gbẹ̀ sí àwọn báwọn náà pàdé orí aláǹgbá rẹ̀ ilẹ̀ bí ṣe ẹ̀rọ àwọn ọlọ́ta bá ń fa kan bí àìró bí a tútù ọ̀rẹ́ àbí twenty twenty naira láwọn ọmọ ń tẹ ẹ̀kọ́ kan ayé aláǹgbá àwọn ọmọ tó yẹ kan wà lẹ́nu ẹ̀kọ́ aláǹgbá náà lé kàkiri káwà fáwọn tó wá nítọ̀ àwọn ó rìlíìsì àwọn aláǹgbá yìí a máa sanwó alágbà fún yín àwọn asanwó fún ọgbẹ́ tún wọlé wọ́n tún alágbà rẹ̀ àwọn alágbà rẹ̀ bá bẹ́ jáde ní àpò èèyàn máa ń ṣe sùúrù èèyàn dẹ̀ máa ń múra pé hmm, látàyẹ tó rọ bí ìlúfàkàr kò sí máa ń táyàn dì mọ̀ ni ọlọ́run ní kàn padà mọ́ ń gbàdúrà lẹ́ni lọ́wọ́ gbọ́ àwọn afá àkọsí lọ́nà àwọn náà sọ onímọ̀ onímọ̀ onímọ̀ tálẹ́jì máa ń fi gbẹdẹmukẹ lọ ayé tani máa ń gbọ́ pé ó ń lo aṣọ kiri kìtàzọ̀ bàtà bákan náà ibn al-haddad al-maliki alayhi rahmatullah àwọn náà sọ̀rọ̀ kan wọ́n ni ma lil alimi wa mula'amatul madaji wọ́n ni èé ṣe táwà bá àfà lẹ́gbẹ̀ẹ́ tí a mọ̀rí kọ̀pílẹ̀ àfà ní káfà mọ́ kọ̀pílẹ̀ bẹ́ẹ̀dì tó ń fi ń sùn láti bẹ́ẹ̀dì yóò dámọ́ àfà ni wọ́n àdúgbà muhammad sallallahu alaihi wasallam lójú ọ̀nà mọ̀ ọmọ bá nàbì ti ni ìjà nàbì fi máa ń sùn ìtẹ́ ẹni rẹ̀ ti fi máa ń sùn ẹni ẹ̀ tún máa ń ya bá àtìká nàbì lára pẹ̀wọ́ lọ́wọ́ dẹ́sí pé wọ́n lọ mọ́ complain pé ah dẹ́bí ojú tóbi ọdún méjì tí mo ti ń lò ọdún méjì tó ti ń lò dákùn tó ti gbó ni ó ti ń rọ lẹ́yìn ni àwọn òpin eh, at least ọ̀rẹ́kí ìmọ̀ change the furniture now ah, àfáàní wọ táwọn ọlọ́lá kan bá ń lọ lábẹ́ àwọn ayé làwọn ń lò onímọ̀ ni wọn ìwọ́n gbọ́dọ̀ ṣe sùúrù fi ìṣẹ́lẹ̀ ìtàlà eléyìí tá à ń wí àní ẹni tọ́lọ̀ bá dá lọ́lá kó mọ̀ sí kíni wọ́n mọ̀ lù ọlá rẹ̀ ọ̀ ìkánú àwọn àáfàá wọ́n bá sọ̀rọ̀ wọ́n ni bí má àdúrà kalẹ̀ ẹ̀ kárí pé ọlọ́run mọ́ fi mọ̀ yìí kẹ́ ọ bó lọ ti rí mọ̀ yìí kójọ wọ́n ni ìtọ̀ lábùtòhù ah ó ní mo wá ìmọ̀ mo ń kojú bọ́ lé tó fàwàjádùhù bá ẹ̀yìn dàlmàrà wọ́n rí pé ìmọ̀ ìdí o ìmọ̀ ìdí o ọ̀nà mọ́ jìn láàyò sọ́ọ́dù bí sihab ìmọ̀ kọjá tí yóò rò pé ẹjẹ́ ń ta lọ́fà olótò sí náà nígbàtí ta lọ́fà ọfà ní ó bà ó ní ọ́ta àfà ọfà rò ní débi tí mọ̀ wá wà láà yúrọ fílmọ̀ náà ó ní mo rí mọ̀ pé kìí ṣe tí ẹ̀mọ́ mọ̀ látójú àlá ọ̀rọ̀ láwọn ẹ̀mọ́ ń kọ́ ní ah, àbábá mi onímọ̀ nílẹ̀ yìí mi náà ìmọ̀ ní ó dàbí kan láti mọ́ ń parọ́ kàṣí àdúgbò báyìí ó ní ẹ̀jẹ̀ mọ̀ náà fi bí ni ó bára rẹ̀ dàgọ́rùn àìmọye ẹ̀sán mọ́ fẹ́ jẹ̀ mọ̀ bí tó ó sì aláìmọ̀ kan so wọ́n fẹ́ jẹ̀ mọ̀ bí ti tó ní بوي ها توصلت اليه بافتراس المدر وسناد الحجر وادمان السهر وكثره النظر وعمال الفكر ومتابعه السفر وركوب الخطر فوجدته شيئا لا يصلح الا للغرس ولا يدرس الا بالنفس ولا يسقى الا بالدرس ابا شو لو بيكوي ما جو قال لو بيكوي ما جو شو نيو اريد واريك اخ لاي كيني بونا شنو جي جوري فرادا ó ní mo wá sọ̀rọ̀ àmìlẹ̀ tó yẹ pé ní ti bá rí mo máa ń tẹ́sùn ní ti bá rí oníkíní mo máa ń tẹ́sùn wà sí náà dùn àjà ṣé kí n fẹ̀yìn tí àpá nígbà mi fi kòkí ìfòkúta rọrí fa ìdìmáàlì sahar kí máa ṣàìsùn gbogbo ìgbà àkásìlọ sí nadar kí máa wo tíra gbogbo ìgbà fa ìmáàlì fikr kí máa ronú kí máa ronú wà mùsábà àtò ń lọ ní adó eléyìí kìtú kú omi ẹ̀ kìtú lọ bí kìtú lọ wàrúkú omi qatar oríṣiríṣi ewu ìmọ̀ bẹ̀rẹ̀ ara mi wéwu sí tí wọ́n pe ìní lé ẹ̀kẹ́kẹ́ wà fọ́ náà ìsì máa wálé ìmọ̀ lọ́lé kéwù. fàájà tó ń ṣe aláyẹ sùlùhù ilá lùlùkàr mo wá rí pé ìmọ̀ ò rọrùn ọjà tí yàn fi máa ń nímọ̀ ó ní kéèyàn gbin ìmọ̀ bí ẹ̀ ń gbèsù àlàyé gbọ́dọ̀ sún ilá fi náà wọ́n tó wá dé gbin ìmọ̀ bí ẹ̀ ń gbèsù inú ẹ̀mí náà máa ń gbin ìmọ̀ sí wà láyìí kọ́ tọ́bá wá gbé ìmọ̀ sínú ẹ̀mí rẹ̀ in tó fi mọ wẹ́ẹ̀tì ìmọ̀ tí ó fi mọ dàgbàsókè níláàbí dars oníkọmọkẹ́kọ̀ọ́ ọ̀sìnmọ̀ dúró ti gbogbo gbà tọ́gbọ̀rọ̀ fílẹ̀ tọ́gbọ̀rọ̀ fílẹ̀ tọ́gbọ̀rọ̀ fílẹ̀ o a ṣe sùúrù o a ṣe o máa rí níbi ìmọ̀ a ṣe sùúrù o máa rí العلامة ابن المديني رحمه الله ابن المديني له صورة كان الإمام الشعبي رحمه الله وني قيل للشعبي ولا يا صاحب شعبي جوكا من أين لك هذا العلم كله من أين لك هذا العلم كله أدرو ما yìí ni wọ́n nìkan أي ìbò lọ ما rádúrú ma báyìí ìbò lọ ti sàgbákò rẹ̀ kọ́ ẹ̀lá oníbẹ̀ẹ́ àmá àkọ́kọ́ tí mọ́kọ́ sí ni pé bí wọ́n fi ilẹ̀ ẹ̀tì máa nídi ìmọ̀ mọ́kọ́ yà mí nídi pé tó ìwúlẹ̀ wà kankan gbára lé in tí bá rí náà ní mọ̀ jẹ in tí bá rí oníkíní ó ní máa mọ̀ jẹ ó ní mọ́kọ́ sọ̀rọ̀ àmì bí báyìí náà ṣé ká fẹ́ wá ìmọ̀ ó ní máa wá pé àtẹ́jọ́ àtẹ́yìn mo fẹ́ jẹ o iṣu àtẹ́yìn mo gbọ́dọ̀ jẹ o ìwọ náà máa jẹ chicken èmi náà gbọ́dọ̀ wá jẹrú ẹran báyìí mo fẹ́ mọ jẹ ẹ̀ ṣàṣì àṣepọ̀ mọ́ yóò tọ́lìbùlẹ̀ ẹ̀lì ó ní jọ́ tó fi ijó ọkọ̀ ní pé ah ṣe bí kìíní ó ní tí ń bá rí ó ní muhammad jẹ wà sẹ́yìn fil bilad ó ní kẹlẹ́ kejì wọ́n á tún pé àdìgẹ́ ẹ̀mọ́ travel káàkiri bá ti wọ́pọ̀ láfa gbà kan débi kan tí bá ti kọ́ síwútọ́ ó tún lọ́nu nínú àdábù sáfàrù wa ni pé ó gbọ́dọ̀ máa ṣe ríṣílà ọlọ́fẹ́ kúrò nílùú kan bọ́ọ̀lù mi lọ nímọ̀ àwọn àbúrò bí ọ pé ìlú ọkọ́kọ́ wà sọ ti kọ́ gbogbo ọmọ bẹ̀ tán ìhùn láfi sọ̀rọ̀ àlùfáà fi ta'allum lẹ́ẹ̀kan ẹlòmí lákọ̀ọ́ kí ṣéun kan dókòrò kan wọ́n ti dé nàìjíríà ó tún lọ́bẹ̀ náà nù kèké ó dẹ́lẹ́dọ̀ àti ṣéun tó wà lẹ́rẹ̀ tẹ́lẹ̀ ìsáàtù kìíní kan tó wà lọ́dọ̀ wọn kèké ogun tó wà lọ́dọ̀ tí wọ́n tán so ṣáàtù ríṣìlà ní pé ó ti kọ́kọ́ kí wọ́n yanjú nílùú rẹ̀ kọ́ tó lọ ìlú míì tó bá wà fáà travel lọ́lú yìí lọ́lú yìí wà sọ́bìrín wà sọ́bìrín ó ní mo tún wá lọ rèé mọ́ mi kasọ́bìrìl jibad ẹ̀rẹ̀ ẹ̀mà ní kìíní kan jamadu bóòlò tí wọ́n yóò kọ́ lójú kẹ́kọ́ àpáta àwọn kò lójú kan ó ní rùsùúrù àpáta mo lọ ní rùsùúrù náà ẹ dákun ó dọ̀ràn lọ́nà àbí òdọ̀ràn lọ́nà ṣẹ́fẹ́ wà lójú kan báyìí ìwọ wa lọ́dún kan dìmọ̀ wa ní kò sí yọ ọ sáko mbẹ̀ ọlọ́dún kan àbọ̀ dìmọ̀ wa ní kò yọ ọ sáko mbẹ̀. ó ní bákan náà ní bá ti gbọ́ orú ọmọ báyìí lásán pàṣẹ mo fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́. so ìmọ̀ yàtájú ilá ilá sọ́bù ilá sọ́bù. al-allamatu al-usuliyyu al-faqih ibn salih al rahimahullah rahmatan wasi'a wọ́n sọ̀rọ̀ ẹ̀ nìkan wọ́n ní àgbààfà ní kí mo pẹ́ náà àgbààfà ó wá fẹ́ kọ́ náà ó wá kọ́ kọ́ nílùú wọn kò yé àyàn bá fún advice pé lọ ṣe ríṣìlá ẹ̀wẹ́ kò yẹ kó dúró nílùú wọn ó wá tún lọ wọ́n gbà tó òun fẹ́ mọ náhù ìyẹn náà gbọ́dọ̀ mọ sílẹ̀ kò mọ́ ò nígbà tó wá lo sàlọ́wọ́ àtẹlẹ ẹ̀dá ló tó pọ̀ tó bá nígbó níbi kíní ìdè ò ti try ẹ jẹ́ kí n fẹ́ kan mọ́ kí n fẹ́ kan mọ́ mọ̀ pé ó dá ipọ́ lọ́hùn kan fẹ́ bùn mí ní kíní yìí mọ́ ni ló bá jákàn mọ̀ ó bá palẹ̀ mọ́ ẹ̀ jẹ́ kó o mọ lọ lú àwọn padà ó wá ń lọ sínú ìlú wọn níbi tó ti ń lọ lọ́nà àkárí àìmọye ọjọ́ àtàìmọye oṣù ló fi èrè lọ nígbà tí máa lọ nípa àárọ̀ nǹkan àìmọye ọjọ́ àtàìmọye ìbádẹ́nugbó kan ǹjẹ́ kóhun ó kàn rọra jù kó kóhun ó sinmi ibi tó ti sinmi lọ́wọ́ níbẹ̀ ni ó kàn tájú kàn ní ọmọ irú pílà mọ́ṣáláṣí ó wá rí kòkòrò kan kòkòrò yẹn ń fẹ́ máa pọ́n jì ó wá rí pé tí kòkòrò yẹn bá ti ń pọ́n di ó jábọ́ padà tó bá tún ti ń pọ́n di kí ló tún ṣe yóò tún jábọ́ padà tó bá tún ti ń pọ́n di yẹn ó tún jábọ́ padà wá wá ah! ìwọ kíní ọ̀ sì dẹ̀yìn lẹ́yìn igi ọ̀n pọ̀ nǹkan ọ̀n rí bọ́ ọ̀ lè dá lẹ́yìn lóòótọ́ àmọ́ ọkàn para rẹ̀ dànù ibi ó ti wà ló bá sùn lọ́ntì ẹ̀ tó bá gbé lọ́mọ àdádẹ́gùn fẹ́ sí díẹ̀ kò ẹ́ ọgbà tó tajú ní tajú báyìí ibi igi ohun lójú rẹ̀ tún lọ ó wá di pé kòkòrò yẹn sì ń bẹ lẹ́nu kìnnìún náà àwọn ọkùnrin ọmọ lẹ́nu gan ọ̀ sí kúrò ní kìnnìún náà lọ ń lọ lọ ń ó kàrà ní ọjọ́ wá lóòótọ́ náà ibi tó ti ń jábọ́ lẹ́ẹ̀kan ó tún ti lọ sókè díẹ̀ ju ibẹ̀ lọ ọmọ ká ní pé bí ẹ̀ ṣe ń pọn alúgbé ibi tó ń tẹ́ ní sàkọ́fì ló fi ń jábọ́ ìgbà tí mo bá àtàjì lóòótọ́ ọ̀bọ̀ tó ò lè dókè yìí bàdà náwùlẹ̀ bẹ́ẹ̀ kan náà kò wulẹ̀ kò súnmọ́ o láàrin ibẹ̀ yẹn ibi tó kà sí wò tó wà jáde wò padà báyìí ó kà ní pé ọkùnrin ọdí dókè pápátá rí á kí ní mà padà dókè á lọ́wọ́tọ̀ tó ó lè padà pọ́n kí ní ó lè jábọ́jábọ́ tó fẹ́ kú kankan nígbà ìwà yìí láàkà ìrẹ́kẹ̀ wà ní pé ìwà ṣé kì í ṣe kọ́ lóun fẹ́ ṣe wáàsí fún ìnìyàn kòkòrò ní pọ́ngi ń jábọ́ pọ́ngi ń jábọ́ pọ́ngi ń jábọ́ pọ̀ nígbà ó takú ti igi ó mọ̀ padà dé òkè èmi náà wá ń kọ́ láwù kò yé mi mo kọ́ kò yé mi mo kọ́ kò yé mi bóyá bẹ́ẹ̀ni náà bá takú ti láwù yìí lọ́rùn bóyá yóò parí ìpàdà sílé kí ó ìgbà náà ló padà sínú fún padà olúwa pẹ́ẹ́pẹ́ wọ́n nígbà ká tó wí ká tó pọ̀ wọ́n níbẹ̀ ẹ bá ń dákọ̀ àwọn àgbààgbà àfáà nínú náhù kẹ́ tó ka èèyàn márùn-ún àti kẹ́ sí kí ni ìdákọ̀ rẹ̀ alálátánà lọ́lẹ̀ sàọ́ǹgbẹ́gà àrùn ذكاء وحرص wàsíbárún ìmọ̀ sùúrù láti mọ́ ń kọ́ ìmọ̀ sùúrù láti mọ́ ń nímọ̀ sùúrù àti fàradà láti lè kó mọ̀jọ́ ó ti gẹ́mẹ́ ló bá ń takọ́ lè ní ìjẹ́mẹ́ta bóyá ká parí àárín wà bọ́ tó ń ẹni bá tó wá ń wá at least a ní kó wo pé nǹkan báyìí lọ gbọ́dọ̀ máa jẹ́ o àmọ́ gbọ́dọ̀ máa wọ́n ní tí ebi bá tán nù iṣẹ́ iṣẹ́ ṣe kí ni ẹ̀ iṣẹ́ ti bùṣe so tí ebi bá ń pààyàn tí ogun ò ní kó wọlé àwọn akẹ́yọ̀ bá náà sọ pé ebi èé máa wọnú tọrọ bí ò ní wọ mọ́ lẹ́bi ni pé gbogbo yígbà táwọn òbí bá mú iwá bìkí láwọn sọ fún wọn ẹ gbogbo nǹkan la lè farada ń bí o a lè farada kẹ mọ́ mọ́ wá kẹ mọ́ fún ní oúnjẹ o ààlè farada ẹ gbọ́dọ̀ gbìyànjú pé ní táwọn ọmọ yóò mọ̀ jẹ ó gbọ́dọ̀ mọ̀ because ẹni tí ò ní tí ó jẹ bóò ní kí ó ṣe fẹ́ yé àgbàyànù wà rẹ̀ so iwó jẹ́ ó lè wá mọ́ ń jẹ ìjọba rí ni ó bá rí gàrí mú ìjọba rí rẹ̀ sì jẹ́ ẹ má mi ò wá rí owó ètè sẹ́ndì ẹ gàrí ló wá kù ní oúnjẹ rẹ̀ má mú yíò náà ẹ lákùnrin ẹlòmí àwọn níbi ah, kí ẹ máa mú gàrí láàárọ̀ ẹ lákùnrin sọ pé ìwọ ní ká máa mú gàrí láàárọ̀ wa alaikumus salam wa rahmatullah ṣé èèwọ̀ ni kí èèyàn mu gàrí láàárọ̀ ẹni máa ní àmì òní máa mu gàrí sùn ẹ tó bá mu gàrí sùn ẹni yóò ọmọ kan lọmọ ń yan bọ̀ ibi ìwájú náà mu gàrí wà bá tẹ́lẹ̀ ìwà ilẹ̀ ní gàrí kí ló ṣe yóò máa sọ pẹ́ nì ìdí nìyẹn tí èèyàn bá lè yóò ni wà bẹ́ ń tí wáyé pé gbogbo àwọn èèyàn àwọn tẹ́lifẹ̀ tó jálà bí gbogbo àwọn a ní wọ́n nílùú ẹ̀kọ́ pa mọ́ ń fara dàmọ̀ ní wọ́n pàwọn onílù àti lọ́dún ṣògùn owó díẹ̀ sáwọn bá rí kó ti tó àwọn albayanu wà abáwá ní wà irishado ọ̀sta ṣe wà tó lọ zamani wà irishado ọ̀sta ṣe wà tó lọ zamani wà irishado ustazin ìkẹlẹ́ kààrún ní ẹ̀gbẹ́ ń kó ìmọ̀jọ́ rí àfáà tí ó mọ̀ gbọ́n mọ̀ràn ìmọ̀ràn tí ó pọ̀ ní o níbi kéwé àfáà tí ó mọ̀ gbọ́n mọ̀ràn kódà lọ́wọ́ bá tún bá kí ó débi kí wọ́n náà ti ní owó díẹ̀ díẹ̀ tó fẹ́ máa ra síra tún ní àfáà tó ọmọ ìgbàdà kúrú síra olè lè ra ọbẹ̀ ra síra pa àkúdà ọbẹ̀ ra síra pa because àwọn ti gbàgbé yẹn kọjá àwọn ti fojú wí àwọn náà kan àwọn náà ìwọ ò ní wulẹ̀ fojú wí wẹ̀ mọ́ wọn láti gbàtọ́ ọ̀jẹ̀ bẹ̀rẹ̀ àwọn àtìrà ń kó tíra jọ àwọn tíra kan bẹ tíra sùfíyà tíra tó yẹ pé yẹn lè rí ìdìdàkúrà ó fẹ́ láti ṣìrà rí tí a tún máa rí bí ah, àgbákò tí a ilé yóò ọmọ tó tọ́bà kọ́bà nígbà já ẹ̀rákùn ìmìnà bẹ̀rẹ̀ àjílà kan àrá iṣu ìmọ̀já lè ṣe àmára ó àwọn àkàrọ̀ ní kejì ni nínú ọkọ̀ máa pàtó káàkiri ayé ni ọkọ̀ di kọ̀sọ́ọ̀sù ni ẹnu ọmọ pọ̀lọ́ báwọn èèyàn iṣẹ́ ọlá burú tí làbá ìlú jẹ́ ọlá ìlàmọ́ra iṣẹ́ ọlá burú jẹ́ ọlá ìlú jẹ́ ọlá ìlàmọ́ra àbá sì máa ń tún gba mọ́ra lu tíra ẹnu mi kẹ́lò pé tó bá àti rí tíra ní kò mọ́ra ń tíra kan náà fà حذر منها العلماء كتب حذر منها العلماء àwọn tírà kan táwọn ní nípa sọ fún wa pé tírà àwọn èdè lárúbá náàbí kọ́ lóòótọ́ àmọ́wọ̀ wọn kí ó mọ́ débẹ̀ bọ́ wọn bá débẹ̀ ọ́ sí ni àwọn tírà àwọn làwọn kan ń kà lórí ní ìsinmi gbọ́ àwọn sáájú àdẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam padà pé ẹni oko tí ń wí ìrí mú ń kà náà ní bẹ́ẹ̀ ni ó Ìparí ẹ̀ wá ni pé wà túlù zàmà. Èèyàn bá wá fẹ́ kéwú túlù zàmà ní èyí kéwú mo fẹ́ di kéwú ọjọ́ mẹ́ta kọ́ bàbá. Gbogbo ayé èèyàn lè mọ́ jùlẹ̀ fún kéwú. A ti lè ẹlùmọ̀ kó là ju gbogbo ayé rẹ̀ lẹ̀ fún mọ̀. Pátá yóò ti kà wá àbọ̀. Ìmọ̀ náà kàn wá díẹ̀ nu ara tiẹ̀ yóò fún wọn náà. Àmọ́ kọ́ fẹ́ lo ìgbàlódún kan ọlẹ̀ àwọn mọ́tọ́lọ́sà nìzọ̀m ní àbẹ́jíwá ìní sí tó pé nìzọ̀m tó ní mọ́tọ́lọ́sà fọ́sùlù awálù fìláì kìlì kẹfìláì ọlẹ̀ kárígó mọ̀rọ̀ ìlú lè kéwù bí kò túmọ̀ sí kọ́ ti parí sí jẹ́ ìmọ̀ ọlẹ̀ tún lọ padà lọ́kọ́lọ́kọ́ dípúlọ́mà kọ́ lọ jámíà kò túmọ̀ sí kọ́ ti parí ìmọ̀ ọlẹ̀ kó jámíà kọ́ ti màjẹ̀sẹ̀rì kọ́ gba masters kò túmọ̀ sí kọ́ ti parí ìmọ̀ ọlẹ̀ parí masters kọ́ lọ nígbà phd kò túmọ̀ sí kọ́ ti parí ìmọ̀ ọlẹ̀ gba phd tán kọ́ túmọ̀ ọdún professorship kọ́ túmọ̀ àdí professor náà kò túmọ̀ sí kọ́ ti parí ìmọ̀ tó ìmọ̀ àkọ́kù ni kéwú àṣẹ́kí lágbẹ́lẹ̀ kan àkẹ́kù ni tó egbò lọ́lọ́ di ilé ẹni bá lè kún mẹ́fẹ́ fàyí jọ òní ò ní alálátà náà pèsè ìtàtẹ̀ sàọ́m̀bẹ̀ẹ́gà أسأل الله جل في علاه أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء ọlọ́run kó ṣe àlékún ìmọ̀ fún gbogbo wa kó fi ìmọ̀ náà rọ̀ wá lọ́rùn kó jẹ́ ká lè ṣe sùúrù láti lè kọ́ kó jẹ́ ká lè ní ìfaradà fún ìmọ̀ o so ó dùn mọ̀ ó ṣe kí ni ogun so èyí kọ tán àkọkù ni o àwa bẹ̀rẹ̀ ọba Allah subhanahu wa ta'ala alọ́mọ sí àṣàlékún mọ̀ fún gbogbo wa ó yá sí kébi tí mọ̀ ẹ́ gùn dé ló ṣe kọjá tí àti mọ̀ ṣe fáàrí tó gùn tí ọ̀kan bá wò pé áàbì tí mo ti mọ̀ ìyá ìjọba ni ó dákẹ́ dákẹ́ níbo ó gbáfà kan ni ó ní wà kọ́ lè máa yá dẹ̀ في العلم معرفة أيوة وقل لمن يدعي في العلم معرفة وقل لمن يدعي في العلم معرفة عرفت شيئا وغابت عنك أشياء عرفت شيئا وغابت عنك أشياء وقل لمن يدعي وقل لمن يدعي في العلم معرفة عرفت شيئا وغابت عنك أشياء عرفت شيئا وغابت عنك أشياء أيوة كل من يدعي أنا بعض ذلك تقول كلمة كاكي àdúgbò tó ń fọ́nbù káàkiri àdúgbò fìlìl inú ọ̀rọ̀ mọ̀ máa rí fàtàn ó ní àwa yìí a mọ̀ nǹkan báyìí àmì lè ó ní ẹ̀yẹ sọ fún ojòkó àrẹjẹ́ o àràfúta ṣe yí àrùn àrọ́fà ṣe án ló mọ̀ ṣe án dẹ̀ ní mufrod dámùrù ṣe án onígíní o àṣíyà so ṣe án ló mọ̀ nǹkankan ló mọ̀ àwọn nǹkankan ti wá ṣe kí ni ó ti bọ́ fún ọ ẹ̀rákùn nínú nǹkankan àti àwọn nǹkan nǹkan àwọn nǹkan èwo ló pọ̀ jù ní méjèèjì èwo ló so nǹkan ló mọ̀ ó mọ̀ ó ó ẹ gbọ́dọ̀ mọ̀ kí ló mọ̀ ó kí ló mọ̀ èwo ló wá jùlọ wọn lọ a jẹ́ pé nǹkan tó mọ̀ ó pọ̀ ju nǹkan tó mọ̀ lọ ọ́dàbí ẹnìkan jọ tó gbọ́ àdífì kan lẹ́nu kan náà mọ̀ ṣáyẹ̀ náà fún àdífì tó bá ní àdífì ah, lẹ́yìn ní ọgbọ́rí ah, ah, ọgbọ́rí ìdájí ọ̀rọ̀ wọn ah, ẹ̀yìn ìmọ̀dájú ọmọ wọn tọ́ọ̀dù ní mo lè fẹ́ kí olùkọ́ àwọn wọn tọ́ọ̀dù tọ́ọ̀dù láti wọn tọ́ọ̀dù péré lọ́mọ̀ sọrí tún tọ́ọ̀dù tó kù tọ́ ọmọ èyí tó ṣẹ̀ṣẹ̀ gbọ́ yìí káàkó ara yìí tí arọ́pútà ṣe àánú àbọ̀ bá arọ́pútà ṣe àánú àbọ̀ bá so arọ́pútà ṣe àn nǹkan ló mọ bàbá bàtà àǹkà ó mọ àwọn nǹkan so singular ló mọ̀ o mọ̀ nínú plural àti singular ìwó lójúra wọn lọ so wọ́n mọ̀ singular ó fọ́n bù plural wọn kọ́ ó lọ àti mọ̀ yìí olú àmọ́ sàṣàlẹ́kùn mọ̀ wa o sàṣàlẹ́kùn ọ̀dà fún hálmi sọ àlẹ́ àmà àṣàrọ̀ ẹ̀kọ́ ìsọ̀ àl járí bèrè kò sí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته ọ̀yá ọ̀ká kírun